mo kì í káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà akọrin ní Adékúnlé Gold ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí kú oríire fún ọkọ̀ tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ rà Adékúnlé Gold ló fi fọ́nrán fídíò àti àwòrán ọlọ́tọ̀ọ̀tọ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi jẹ́ kó yá àwọn èèyàn wípé òun tún ti ra ọkọ̀ tuntun o léètí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé ọkọ̀ náà kò wá sórí ìtàkùn ayélujára láti fi fọ́nrán fídíò tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti lọ́wọ́ gbogbo ènìyàn pátápátá látàrí fọ́nrán fídíò kan eléyìí tó ṣe nílọ́lọ́ yìí níbi tí ó ti sọ wípé kí ló kan àwọn tí kò ní mọ́tò wípé owó epo bẹntiró lọ sókè kí ni wọ́n fẹ́ rà á sí eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbé parí lórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń bu ẹnu àtẹ́lu ìwà àti ọ̀rọ̀ tó ti ẹnu gbajúgbajà adẹ́rìn-pòṣónú náà jáde wípé wọn kì í sọ bẹ́yìn rárá wípé ṣé àwọn tí wọn kò ní ọkọ̀ láti ra epo Tósìn jẹ́ ẹni tó ṣe Ọlọ́run ọba ní báyìí ó ti wá sórí ìtàkùn ayélujára láti tọrọ àforíjì wípé òun kàn ṣe àwàdà ní tòun ni ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. I am here to just to to apologize. I I know what is going on in the country now and uh, talking about uh, fuel scarcity. Uh, the uh, uh, increase in price and uh, buying of fuel and, and things. I understand, and um, I'm so sorry. I didn't I didn't um, do that video to mock anybody. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà lórí ayélujára tí wọ́n máa ń pè ní dókítà ìfẹ́ Joro Olúfimọ ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn pàápàá àwọn ọkùnrin nímọ̀ràn wípé bí wọ́n ṣe lè mọ ẹni tí ó jẹ́ ìyàwó tí yóò bá wọn kalẹ̀ ní àsìkò tí àwọn méjèèjì jẹ́ àfẹ́sọ́nà ó ní wípé kí wọ́n fún un ní owó tó tó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred thousand tàbí mílíọ̀nù kan tàbí kí wọ́n fún un ní iyekíye eléyìí tó jẹ́ jẹ ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà ó lé díẹ̀ kí wọ́n sì tọ́jú owó náà sanwó obìnrin ọ̀hún kí wọ́n wá ṣe bí ẹni wípé wọ́n ti gbàgbé rẹ̀ wípé obìnrin kóbìnrin tó bá kó owó náà padà ní pípé pérépéré obìnrin tó jẹ́ ìyàwó ilé tí ènìyàn lè fi ọkàn tán òní eléyìí jóró olúfimọ ló ìtàkùn ayélujára rẹ̀ láti sọ eléyìí. Just act like you forgot it. It can be 350k too. Just act like you forgot it and just put your mind somewhere else. If she returns you If she returns every dime of that money to you, man, bros, wife that girl. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbẹ́jú-gbẹ́jà akọrin ní ṣọlá nísìn ọbábíyì ló ti wá lo ìtàkùn ayélujára rẹ̀ láti parí ọ̀rọ̀ ìròyìn kan eléyìí tí a mú wá sí ojú ìwòran yín àti etí ìgbọ̀nyín lọ́lọ́ yìí bí ó ti ró ìró àti bùbá fún ìgbà kọ́kọ́ lọ sí òde àríyá ó wà bẹ́ẹ̀ ó wá sọ wípé láyé òun òun ò rò wípé òun tún lè dán tó ń dánwò yìí dánwò bí ó ti sọ eléyìí láti fi èrò ọkàn rẹ̀ hàn nípa fọ́nrán fídíò níbi tí wọ́n ti ń wégélé ọ̀hún fún un bí a kò bá sì gbàgbé wípé a kò fi hàn yín bí wọ́n ti wégélé ọ̀hún àti bí ó ti rìn wọnú agbo àríyá ọ̀hún bí kò ṣe àsìkò tí ó ń kọrin ní báyìí ṣọlá àlẹ́sìn fúnra rẹ̀ ti sọ wípé láyé òun òun ò tún wégèlè tàbí múra ródẹ́dẹ́ kàn dúdú lọ síbi òde àríyá mọ́ nítorí pé kò bá òun lára mu ẹ wo díẹ̀ nínú fọ́nrán eléyìí. nígbà ìgbà kò kì í ṣàgbá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré tóyìn ajéyẹmí òun ló ti sọ wípé òun kò ní ohunkóhun ṣe pẹ̀lú iléeṣẹ́ revolution plus mọ́ o ó ti sọ eléyìí bí ó ti fi àwọn ìwé àti àwọn lẹ́tà ọlọ́kanjọ̀kan tó ń ti àwọn ìwé àdéhùn sórí ìtàkùn ayélujára rẹ̀ pàápàá èyí tí ó wá láti iléeṣẹ́ revolution plus láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ agbẹjọ́rò àti alárinà láàrin tóyìn abraham ajéyẹmí àti àwọn revolution plus òun ni wọ́n ti sọ wípé lásìkò yìí o àwọn ti pín gàárì àwọn kò sì ní ohunkóhun ṣe papọ̀ mọ́ bí a kò bá sì gbàgbé wípé láìpẹ́ yìí ni ẹnu ti ń kun àwọn iléeṣẹ́ ọ̀hún látàrí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ń gbowó rọ̀gùnrọ̀gùn lọ́wọ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọn kò sì fún wọn ní ilẹ̀ tàbí mú wọn lọ sí orí ilẹ̀ kankan láti fún wọn àti wípé wọ́n kọ̀ láti dá owó wọn padà léyìí tí Tóyìn Ajéyẹmí Abrahamu pẹ̀lú sì jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn aṣojú iléeṣẹ́ náà tó sì jẹ́ wípé bí a bá fa gbùrù gbùrù àfagbó ni ọ̀rọ̀ náà jẹ́ sí gbajúgbajà òṣèré ìlúmọ̀ọ́ká Tóyìn Abraham bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń darúkọ rẹ̀ sínú ọ̀rọ̀ náà ní báyìí ó ti wẹ ara rẹ̀ ó sì ti yán kànkàn nípa wíwá sórí ìtàkùn ayélujára láti sọ fún àwọn ènìyàn wípé ẹ wò ó mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú iléeṣẹ́ Revolution Plus mọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ajé o ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹtajà àti òǹrajà ń sọ nínú ọjà Balógun Èkó látàrí bí iná ti sọ nínú ilé ìtajà ńlá kan níbẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà èyí tí àwọn ènìyàn kó pamọ́ sínú ilé náà sì ń jóná di àsìkò tí ìròyìn yìí tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ ọ̀pọ̀ àwọn ìgbìyànjú ó ní àwọn ènìyàn ń gbà láti rí dájú wípé iná náà di píp nípa ó sì di ohun tí àwọn ènìyàn rí ẹrù wọn kó jáde kó tó mú àwọn eléyìí tó kù àjọ panápaná ìpínlẹ̀ Èkó àti àwọn tí ọ̀rọ̀ kàn ti wà níbi ìṣẹ̀lẹ̀ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin Aliyu Balógun tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ Kwara ẹni tí Kizz Abiola gbé wá sórí ìtàkùn ayélujára nílọ́lọ́ yìí tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n ní ọgbọ́n àtinúdá láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan pàápàá ẹ̀rọ bàálù agbérapá àti èyí tó ń ya àwòrán ní báyìí ọkùnrin ọ̀hún ti wá sórí ìtàkùn ayélujára láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Kizz Abiola ẹni tó gbé òun síta gbangba ó sọ wípé iye àwọn ènìyàn tó ń tẹ̀lé òun lórí ìtàkùn ayélujára Instagram instagram kò ju ẹgbẹ̀rún kan ó lé díẹ̀ àwọn alátẹ̀lé lọ ṣùgbọ́n ní báyìí àwọn ènìyàn tí wọ́n ń tẹ̀lé òun ti lé ní ẹgbẹ̀rún mẹ́rìnlá tí wọ́n ń tẹ̀lé òun báyìí ó sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbajúgbajà Kizz Abiola fún àtìlẹ́yìn rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta aya ìlúmọ̀ọ́ká yetunde akínọlá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń mọ̀ sí yétúndé aláyọ̀ òun ló ti ń kí ọkọ rẹ̀ wípé òun kò mọ ohun tí òun lè kọ nípa gbajúgbajà akọrin ẹ̀mí yìí ìyẹn akínọlá michael tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí aláyọ̀ melody singer bí bàbá náà ti ń lé ní ọdún kan lókè èèpẹ̀ ó kọ síbẹ̀ wípé òun kò mọ ohun tí òun lè sọ nípa arákùnrin yìí fún ìfẹ́ àti ìkẹ́ ní sí òun eléyìí tó fi ṣe bàbá ọmọ ní gbogbo ìgbà tó sì ti dú dúró gẹ́gẹ́ bí ọkọ tó lọ́rìn nínú ayé òun yétí mama yétí aláyọ̀ olólo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé ẹ wo ọkùnrin tí yóò pé ọdún méjìdínní àádọ́ta lókèké ìpẹ́ léètí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ alátẹ̀lé rẹ̀ sì ń kí wípé ó kú oríire ayẹyẹ ọjọ́ ìbí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́ká òṣèré Ibrahim Chata òun náà ti darapọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ àwọn òṣèré lórí ìtàkùn ayélujára láti kí Múyìwá Adémọ́lá Mr Authentic Celtic pé ó kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ eléyìí tí ó bá a lókè èèpẹ̀ Ibrahim Chata ló ṣe fọ́nrán fídíò níbi tí ó ti ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá láti darapọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tí wọ́n kì ẹ̀wù díẹ̀ nínú ẹ̀. olùmìnira ọmọ Adémọ́lá bílé ló bá wà òde o ẹ̀yìn ìkùlé ló bá wà òdẹ̀dẹ̀ yàrá ń lo bá wà kó kankan lé o òní ọjọ́ bíi rẹ kórí ojú pẹ́ láé kó dára lẹ́wà bí Ọ̀ṣun o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà William Uchemba òun ló ti pe àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn INEC láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sì ń fi ìkọminú wọn hàn lórí àìtí ìrí káàdì alálòpẹ́ ìdìbò wọn gbà eléyìí tí a mọ̀ sí PVC Uchemba ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti pe àjọ INEC jáde látàrí fídíò ibi tí àwọn ènìyàn ti ń fi ẹ̀hónú hàn tó gbòde kan láti rí káàdì káàdì alálòpẹ́ ìdìbò wọn gbà ṣùgbọ́n tí wọ́n sọ wípé gbogbo ọ̀nà láti rí gbà pátápátá ló ń dí. ní báyìí gbajúgbajà Williams Uchemba ti pe àjọ INEC láti tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lójúnà àti rí dájú wípé wọ́n fún àwọn ènìyàn ní káàdì ìdìbò wọn lójú ẹsẹ̀. kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ o ẹni tó ń rẹ́rìn sí ọ tó ń ṣe dáadáa sí ọ ó lè jẹ́ oníkúpani tàbí aṣekúpani ènìyàn ṣọ́ra lọ́dọ̀ gbogbo ènìyàn á jù ṣe ó dàbọ̀.